oko tó pòrò onílù gbẹ̀dú àjànàkú akéwì kì í lùlù àlùdànù bí ti ṣe ń kọ́ wọn níjó náà ní ń kọ́ wọn lórin bóbù ṣe gàdà a tún fún wọn lámọ̀ràn kan àmúkọ́gbọ́n a sọ̀rọ̀ pàgbà òwe ojúlówó ọmọ ọkọ tí wọ́n ń sọ nígboro àlùjànú akéwì tí méjì ọmọ ojú gbọ̀n lébélébé ṣé ká má parọ́ bàbá ló fi ṣẹ́yẹ rán mi kì í sọmọ ẹ̀dá ènìyàn ìṣẹ́ ló má lábàá tó fi dẹgbẹ́ ẹranko tí ń jèrè èrí kì í sóúnjẹ alábàáhùn kélé tí ó máa ń gbọ́ mi ẹni tá a gbọ́ tó ti tàkàrà kí wọ́n tó gbé gbá èrè kò sóhun a lè fi rú wọn lójú nínú àróbọ̀ kéńgbé ohun tó dá mi ni ẹnu ọ̀bọ nìkan sì kọ́ lè wùrà tí ń dùn a máa dùn lẹ́nu tá a bá fẹ́ sòdodo ọ̀rọ̀ létí ọmọ adarí oorun ọlọ́mọge tí ń gbọ́mọ láǹgìdì jó àájò àti sàbíyamọ ní í ṣe mẹbí irú ọmọ tí ò bá ṣe é gbé pọ̀n irú wọn ò ní ṣe é gbé jó ó yẹ á lè sọ fún wọn ọ̀nà kan ẹ̀bùrú táwọn èwe òde ìwòyí fi ń pètè ọ̀la ló jẹ́ ń tún bọ́ síta wá fọn rere ẹnu gbogbo ìlàkàkà ọ̀nà ẹ̀bùrú tí wọ́n ń gbà láti jẹ́ èèyàn yìí lọ́nà kan ẹ̀bùrú tí ń pa àwọn èèyàn lẹ́kún mébò ló jẹ́ ń bá wọn tún taná wòdì ìṣẹ̀lẹ̀. kò sì sí bẹ́jọ́ ó ṣe lè tóbi tó ohun tó dá mi lójú ni péjò làá mọ̀ pé bí láti rí lọ́rùn ńlá rí ògbójú olóko ló lè yé ohun táwa ń sọ lẹ́nu òròjú lásán làdà pé ọ̀lẹ àkànjúwà tó lè ṣe kí n má parọ́ kò sí yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ní fẹ́ rí dùnú bàbá rẹ̀ sójú aṣiwèrè ọ̀sìnwé ọmọ nípàyà rẹ̀ lẹ́kún kọ́lọ́run má ṣe sọmọ wa lọ́mọ láǹgídí ọmọ pọ̀ bí ọ̀sán ń bọ́ àwọn ọmọ pàpà ńlá gi àbíkú àgbà tí ń pò bí lẹ́kún kọ́lọ́run má fi wọ́n ta mí náà rẹ̀ ìran òbí tí ò lè dájú kan ọmọ rẹ̀ ní kó látàrí tó bá ṣe yóò lajú kedere wà àwọn ará àta ènìyàn tí wọ́n bá lu ọmọ náà ní kùmọ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a wà kéré mi kọ́ ìṣẹ̀lẹ̀ kan àgbọ́dirí mú ìṣẹ̀lẹ̀ tí ń mú ní fòsókè fasọya lemọ́lemọ́ ni wọ́n ń ṣe yọ bí iná ọyẹ́ ohun tó lágbára ni talẹ̀ ni ó yẹ á lè fọ̀rọ̀ lọ tá a tún lè rí bí ẹni tó ṣe é fọkàn tán láyé inú jìn kódà ó ju lọ ohun tá a tún gbọ́ tí mo fẹ́ mẹ́nu báyìí ó ṣe ni ní kàyéfì. Hmm, ẹ̀rù àti ẹ̀túgbéyàwó sílẹ̀ ojoojúmọ́ ní bà mí àtọkùnrin àtobìnrin ẹ̀rù wọn wá ń bara wọn wọn wá ti di pé kéèyàn ó dijú kan kó lajú kan tá a bá ti wà ní relationship láàárín ẹni tó tiẹ̀ fẹ́ ń taṣe àgẹ̀rẹ̀ tó lóun fẹ́ fẹ́ mi ń tèmi irú ẹni bẹ́ẹ̀ ó kọ̀ lẹ́ẹ̀tì o ni wọ́n bù ú sí lára ní wòtòwòtò. ọ̀rọ̀ ó sì náà jí olórin ẹ̀mí tí wọn lọ́kọ rẹ̀ ló ṣekú pa níròyìn àgbọ́gbárímú táwa ń rò lọ́wọ́ tó sì lè rí bẹ́ẹ̀ kẹ́ni tó gbéni sílé tá a jọ bímọ fúnra wa ṣekú pa ni àfìgbà tá a tún gbọ́ èyí tó ṣẹlẹ̀ ní bádóore nílùú àjà odidi ọjọ́ bíi mẹ́ta ni mo fi ń mí kanlẹ̀ ní tẹ̀dùtẹ̀dù orílẹ̀-èdè yìí ti wá le débi pé kò sójúmọ́ kan kí ròyìn abàmì kan ó má ṣẹlẹ̀ ṣẹlẹ̀ rí ṣá mo ní kí láti gbọ́ páláàyè ènìyàn ń bá òkú sùn kó dìde ọjọ́ bíi méje ó gbẹnu tán ìṣẹ̀lẹ̀ abàmì kàyéfì ló jẹ́ ó jẹ́ ohun tó jọ mí lójú o tí mo fi lọ bá wọn tan náà díẹ̀. ọ̀gbẹ́ni ifeanyi ìyókù la gbọ́ kó lọ gbalẹ̀ kan sí ẹ́stéètì ní bàdúrẹ́ nílùú àjà dìsẹ́mbà ọdún tó lọ la gbọ́ kó kó sínú ilé ọ̀hún ẹ ṣá bá mi ká lọ òun nìkan sì kọ́ la gbọ́ kó kó sínú ilé ọ̀hún o òun àtọmọ kan la gbọ́ tí wọ́n jọ ń gbé lọ́kọ láya obìnrin ọ̀hún ni Precious Òkèké níbi tó le dé wọn kì í jáde síta bẹ́ẹ̀ nìkan ṣọ̀rẹ́ inú ilé ni wọ́n ti ń jayé ọlọ́ba wọn Precious èyí tá a mọ̀ sí ìyàwó kì í tiẹ̀ fẹ́ ríta sójú ó jọ pé inú oko ni wọ́n ti mú wá ọmọ jẹ́jẹ́ ni ìfẹ́ ayì tó jọkọ ìyàwó tó gbalé ní máa jáde tí ó sì padà dé lálẹ́ mi bẹ́ẹ̀ ni ó mojú òògùn o irú wọn ṣáà ń lẹni tí ń pabì nírè. àjànàkú akéwì. ọba ń kí ọ. àfikọ́ ó gbani òṣìkà ènìyàn lọ́mọ ẹ̀dá ohun tí ń bẹ nísàlẹ̀ ikùn lé nírinwó àsọjọ́ ti pẹ́ tálákọ̀ọ́rí ọmọ ti ń wọ̀nà kan ẹ̀bùrú láti lówó kan ńlá owó tó tabua ibi tó ti wá rí precious òkèèké títí dàkókò yìí nìkan la ò lè sọ ọ̀pọ̀ ènìyàn ló láláṣẹ́wó ọmọ ni precious tó dolóògbé ọ̀pọ̀ ènìyàn ló rí gẹ́gẹ́ bí ọmọkọ́mọ ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń pè é bí ọmọ tí ò lẹ́nìkan wèrè pọ́nbélé atúnra wọn tí wọ́n ń pe Precious lọ́mọ lórí burúkú ọmọ àdánù ìfẹ́ yìí ló gbéra ló dilé aláwo tó lóun fẹ́ ṣètùtù ọ̀la òun fẹ́ sóògùn kan àṣírí tí ń jówó bàbá ní kó lọ wẹ́ran ńlá kan wá kó wágùtàn bọ̀ lọ́jọ́ tó bá ti rí wọn pẹ́rẹ́ iṣẹ́ di ṣíṣe ó ní tó bá sátìlẹ̀ róbìnrin àtẹ̀yìntọ̀ tẹ́yìn rẹ̀ gbagbá tó bá ti lè rọ́mọ ńlá ọmọ pupa tó lè múpa bí ẹran ó ní fẹ́yìn ó padà lówó bíi Dangote ohun Ọ̀tẹ́dọ́lá ó ní kó sá ti pa kó sì bókú ẹ̀ lò pọ̀ fódìdí ọjọ́ bíi méje yóò dolókìkí ènìyàn mẹ̀bí kó tó délé ló ti yà síbi olóúnjẹ ìgbàlódé tó bá precious roríṣiríṣi oúnjẹ àdídùn ó ti ń ya Mr Biggs níra ice cream ní surprise. ó ra ohun tẹnu oúnjẹ lóríṣiríṣi tó yapa bí ṣẹnu oúnjẹ tó rà ló wá fi prices sí o àwa ò lè sọ ohun tá a gbọ́ ni pé lọ́gán tí prices jó oúnjẹ àdídùn tán lálákọ̀ọ́rí ta tẹ́rù ife àyè pakuru mọ́ ó bọ́sọ lára ẹ̀ ó gbé ní òwò ọmọlúàbí lọ sí yàrá àdáná níbi tó ti lọ ń sojú ṣe lọ́kọ láya fún un ọmọ èèyàn burú ọmọ ènìyàn ò ṣeé gbọ́kànlé ṣé kí n má parọ́ ọmọ ènìyàn ń hùwà ìkà. ìgbà tí ó fi dọjọ́ kẹta tó ti ń bá òkú Precious sùn ará àdúgbò mọ̀ rárá rárá rárá lága tó bá ti gbé logo sí lága ni ó palẹ̀kùn ilé ọ̀hún dé ni ó lọ sínú òtẹ́ẹ̀lì tó gbà ayé ń sáré owó kọ́lọ́mù ó sọ fọ́mọ wọn ni ìgbà tí ó fi dọjọ́ karùn-ún òórùn ti gbàdúgbò ìlẹ̀pa òkú ti ń rùn ará àdúgbò rí mú mímọ́ ńṣe ni gbogbo wọn diwọ́ bomú tí wọ́n bá ń gbabi iṣẹ́ wọn lọ àti ẹ̀tún gbọ́ pé lórí burúkú ọmọ ti lọ oríṣiríṣi pẹ̀fúùmù òun sì ní ń lò tó fi ń bọ̀ àwọn àṣírí ẹ wá wojú ayé tẹ́ ẹ wá rojú ọmọ adarí irun òórùn òkú burú ju tewúrẹ́ lọ lẹ́ran ajiyọ̀ kí la fẹ́ fòórùn òkú wéná ṣé ẹ wá rí kọ́ba mímọ́ mọ́wọ́ lẹ́rán ṣiṣẹ́ ibi ọmọ adarí irun ẹ wá rí dájú pọ́lọ́run kì í ṣèèyàn. ogun láyé o ọmọ aráyé le ọ̀rẹ́ inú ẹni o mọ̀ dákun má ṣe gbẹ̀rí ọmọ jẹ́ lágbájá ìròrí àwọn ọmọ òde òní bíi ká fi gbogbo ilé tá a ní ṣòwò bíi sẹ́sẹ́ ajé ilé fún ni. a sì tún ráwọn òbí tọ́mọ wọn ò ṣàgbàfọ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ wọ̀nyí sì ń kásọ wálé ṣé ẹ ti wá rójú ayé o ẹ ti wá rójú ayé gbogbo ọmọ Nàìjíríà àjànàkú ní gbogbo àkókò yìí ife yìí ti lọ pàdé àpòpọ̀ ó ti lọ bọ̀rẹ̀ rẹ̀ kan wọ́n ti lọ gbẹ́ kòtò gìrì wò sẹ́gbẹ́ fẹ́ǹsì kan tí ń bẹ nítòsí kíchìnì tí wọ́n gbókú precious sí lẹ́gbẹ̀ẹ́ gbó ni wọ́n lọ gbẹ́ kòtò ọ̀hún sí ibẹ̀ ni wọ́n sì ti nípinnu láti gbé precious sọ sí ọlọ́run mọ́wọ́ lẹ́rán ìwòsẹ́ àṣebí ibo la wá ń lọ lórílẹ̀‐èdè yìí ibo la fẹ́ bá yàrá ọ̀hún jẹ́ ojoojúmọ́ ká máa gbé nípa ni ó ti wá gbá wọn ọ̀dọ́ wọ̀ bí ẹ̀wù obìnrin kan gbọ́ ṣiṣẹ́ nọ́ọ̀sì nínú ẹ́stéètì ọ̀hún níbọn ló jẹ́ káyé ó mọ̀ pé òórùn tí ń jáde lágbègbè ọ̀hún ìlẹ̀pa òkú èèyàn ni gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe wọ́n rán ni pé kí àtẹ̀kà tó gba ife ẹ̀yìn pẹ̀lú precious sílé níbàlákọ̀rí ń bẹ nílé ọtí níbi títí gbé ń jabula ẹnu àti ẹ̀tún gbọ́ tó ti ń pariwo pé wòyí ọ̀la pọ́wọ́ tó ń máa ní máa kọjá ti Dangote ohun ọ̀tẹ́dọ́lá níbi tó ti gbé ńlérí kan léka ó lówó tó máa balẹ̀ kan gìjà yóò kọjá ohun tá a lè rò níròyìn àjànàkú akéwì. ọba ń kí ọ. kó lójú ó tó ṣe èrò ti pé bíbà síbi inú ilé ọ̀hún àti kíátẹ́kà àti láńlọ́ọ̀dù pẹ̀lú agbófinró wọ́n ya wọlé wọ́n bá òkú ọlọ́mọge tó wú bente wọ́n gbé sínú àpò wọ́n wá gẹ̀gùn wọ́n ń dúró dolóró kó dé kò sì pẹ́ kò jìnnà ife ń yí wọlé bí ìṣe rẹ̀ ń bọ̀ wá ṣeré àṣekágbá wọ́n gbó lórí burúkú ọmọ mú ọwọ́ tẹ fẹ́ yí agbénipa kọ́lọ́run ó máa ṣọ́ wa ni àní dẹni àmúṣowó mo ní kọ́lọ́run ó máa ṣọ́ wa orí ọmọ wa ò ní gbàbọ̀dẹ̀ afàkókò yìí àfi kí àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. ohun tá a gbọ́ ni pé wọ́n jọ wá lójú àwọn ọlọ́pàá tí ò gbàrégbè lọ́gán tí wọ́n gbé Ifẹ̀ yìí bẹ́ẹ̀ ní ká bòròbòrò. a tiẹ̀ tó gbọ́ pé ó fi six million naira lọ̀ wọ́n kí wọ́n lè daṣọ àṣírí bò ó. mẹ́wàá ṣẹlẹ̀ ní dúníyàn o ẹni tó kàn ló mọ̀ orí wa ò ní burú ìṣẹ̀dá àwọn ọmọ wa ò ní gbàbọ̀dẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ bá mi sàmí ẹ̀. àjànàkú akéwì àwọn nǹkan tá a ní káwọn ìjọba wa ó gbógun tì wọ́n ò gbógun tì wọ́n ọ̀rọ̀ bí wọ́n ṣe sọ wádẹ ni ẹ̀yìn tí wọ́n máa kówó òlú jẹ sóun ló káwọn lára ní tiwọn gbogbo àwọn aláwo tí wọ́n ń hùwà ìbàjẹ́ tó yẹ kí wọ́n kó láàrin ìlú àkàìmọye wọn ni wọ́n tún ń gborí ayélujára tí wọ́n ń yan fanda mẹbí tani tó dé la rí ẹgbàá gbèje ifeanyi ń bẹ nígboro tó ṣe pọ́ lọ́mọge ló máa forí kó sí ọwọ́ tiwọn ta lọmọ tá a mọ̀ tó tún lè forí kórú jàgàdì ọ̀ràn yìí ló mẹ́mí àjànàkú ké ẹ sáré pé Precious Òkèké ti wáyé wọ́n ti mú pa bí ẹran wọ́n ti sọ Precious dẹni tí òrógo lò mọ́ wọ́n ti sọ́dẹ̀ wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ tí ń jẹlẹ́ bá ọ̀nà ẹ lọ sórí social media ẹ lọ sórí TikTok agbẹnisowó iṣẹ́ wọn yapa ẹ lọ́wọ́ àwọn ọ̀dọ́ oníranù alápámásíṣẹ́ ẹni bíi tí fòrú jó àjẹtẹ̀pámọ́sẹ́ ibi seventy percent fídíò tẹ́ ẹ mọ̀ bá ń bẹ̀ ọ̀rọ̀ yahoo pẹ̀lú ritual killing ni àwọn ìjọba wa sì dákẹ́ níbi tó le dé wọ́n tún ní àkáǹtì tiwọn lórí ayélujára wọ́n tún ní gúrúùpù tí wọ́n ń gbà àwọn èèyàn sí. Si kọ́lá mo sọ fọ́mọ wọn ni orí wa ò ní burú ìṣẹ̀dá ọmọ wa ò ní gbàbọ̀dẹ̀. eighty five percent ọlọ́mọge òde òní ọkùnrin tó ti tó tán làwọn fẹ́ fẹ́ sílé bó o ti ẹ̀ dìbò o ti wọlé lọ́rọ̀ tiwọn tó o bá sá ti lówó lọ́wọ́ wọ́n ṣetán láti dáya fún ọ iṣẹ́ òṣè tó lówó lọ́wọ́ ìyẹn ò kàn wọ́n kí wọ́n sá rí ilé tó dára kí wọ́n máa fi ṣe tiktok lẹ́yìn ètò. God have mercy God Almighty please have mercy kọ́lọ́run ó ṣàánú àwọn ọlọ́mọge wọ̀nyí tí wọ́n ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ wọ́n á wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ bíntín wọ́n á wọ ẹni tó ṣàgbákò láburú wọ́n á ní bóun ṣe kọ tiẹ̀ nìyẹn ọlọ́run bá wa fún wọn létí ìgbọ́ ẹ̀mí wọn ò jọ wọn lójú tí wọ́n bá ṣàtìrẹ́ni ní ṣe transfer fún wọn wọn ò mọ̀ pé àwọn olókùn tí ó pọ̀ another transfer fọ́mọ ẹlòmíì ìgbésí ayé tọ́lọ́mọge omi ń gbé kò yàtọ̀ sẹ́ranko inú ìgbẹ́ àti gbọ́ pé ohun tí wọ́n ń sọ nínú ìwé ìròyìn tírú wa tún kọ.